أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفاضل الكبير ترى ظالمين مشفقين مما كسبوا وهو واجع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفاضل الكبير حسبت على الله سبحانه كلي tí ó fi àánú rẹ̀ ó fi dá padà sí ọjọ́ ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five nínú oṣù Ramadan ìgbọ̀n ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́ta dín ní àádọ́ta hijra. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من تسواج تفسير صفحة الشورى èyí tá a fẹ́ gbé ní àyà kejìlé ní ogún twenty two níbi tọ́lọ́wọ́n ọba subhanahu títún sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbìndà al-qiyama ọlọ́wọ́n bá wọ́n sọ báyìí pé tàrà zalimina mushfiqina mimma kasabu tàrà zalimina mushfiqina mimma kasabu Bóòrí àwọn alábòsí. Ìyá ọmọ ẹlẹ́kìyàmọ̀ níjọ́ gbíndẹ̀ alẹ́kìyàmọ̀. Mùsùlùmí iná ọkọ̀ yìí bí iná mi máa kẹsàbó. Ẹ̀rù jẹ̀jẹ̀ máa mú wọn bí níbi iṣẹ́ láabi tí wọ́n ṣe láyé. Ìdúnníyà mi nì sílẹ̀ yẹ láti ẹ̀yìn ìyọjọ́ wọ́sù ẹ̀lẹ́ ẹ̀. ìyọjọ́ wọ́sù ẹ̀lẹ́ Ọmọ rí wọn, ẹ̀rù ọmọ bà wọn. Ìgbìsẹ̀ láàbí tí wọ́n ṣe táwọn má gbẹ̀sẹ̀ ibi táwọn ṣe níjọ́ yẹn. Wọ́n wá kí o ń bí fi. Wọ́n dẹ̀ ń tẹ́ra wọn jẹ́ ní. Ẹ̀sẹ̀ láàbí ni wọ́n gbà níjọ́ gbẹ̀ndà lọ́kìyàmọ̀. Rẹ̀mà ẹlẹ́bí. والذين آمنوا وعملوا الصالحات في روضة الجنة wọ́n ní ẹ̀wọ́ ara àwọn ẹni tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa àwọn máa wà nù rọ̀gọ́tìlì jẹ̀nàtì jẹ̀nàtì àbàtà àlùjánà làwọn wà níbẹ̀ èyí tó dùn jù nínú ẹ̀ òun ni wọ́n máa wà níbẹ̀ níjọ́ gbèdà ìyá mọ̀ tí wọ́n. lọ́hùn máa yẹ ṣáá òòrùn ìgbàrọ̀ bí i. àwọn onígbàgbọ́ òdodo yìí gbogbo ohun tí wọ́n bá ti fẹ́ tó wù wọ́n òun ní ọmọ ajẹ́ sí wọn tí wọ́n sì rí nǹkan náà lọ́dọ̀ ẹlẹ́dà wọn subhanahu wa ta'ala ذلك هو الفضل الكبير wọ́n fẹ́ dẹ̀ra wọ́n fẹ́ tó tóbi ọlọ́run ní ilé ìgangan ni alfẹ́lò ìgbẹ̀bí ìrò àjùlọ látó gbáà ni اللهم عن ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزل له فيها حسنا إن الله غفور شكور ذلك ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصلاة قل لا أسألكم عليه أجرا إلا لمرجة بالقربى وما يكتسب حسنة نزد له فيها حسنا Iná lọ àdàbòrò ń ṣàkóró. Ọlọ́run bá ní záníkà lẹ́dí. Ẹ̀lẹ́kà lẹ́dí yóò bá ṣèrò lọ́wọ́ ìbádẹ̀ o lẹ́dí ìnà àmọ́nú. Ilé yìí ní ròdùnú. Minal basharati kafan. Minal bisharati. Minal bisharati kafan wàláwàlá tólù. Ọmọ sákọ̀ láàrùn bìdọ́mìlì yáà wọ̀kásọ̀rọ̀ ìṣírí mọ́ṣáàdàdá. eléyìí ni ohun tó lọ́wọ́ bá fi ń fún àwọn ẹ̀dá rẹ̀ ní ròdù. àwọn ẹ̀dá wo alladina amanu wa amilu salihati. ẹ àwọn tó nígbàgbọ́ lódodo wọ́n tún ṣiṣẹ́ dáadáa eléyìí ní ròdù nú wọn. kúlà ajalu balẹ̀ ajírọ̀. ọlọ́run nílẹ̀ ànẹ́bì bá ní sọ fárá wọ́n sọ fáwọn ará mẹ́kà náà bí pé èmi ò bí léèrè lórí iṣẹ́ ọlọ́run bá ti jẹ́ àjẹrà owó ọ̀yà mi ní kẹ mú wá lórí iṣẹ́ ọlọ́run bá ti jẹ́. kí ni àlùmọ̀wá jẹ́ta fi lùkùrù ká kí ní kùrù ń bá

Òun ni kẹ́ nífẹ́ àwọn mọ̀lẹ́bí mi. Mọ̀lẹ́bí mi ni mọ̀lẹ́bí yín. Àyín náà làwọ́ fẹ́ kó lè bá sí ni kùrẹ́ ìsìn kùrẹ́ ẹ̀tì. Ẹ nítorí pé nínú gbogbo fámílì kọ̀ọ̀kan, ìdílé kọ̀ọ̀kan nínú kùrẹ́ ìsìn mọ̀lẹ́bí ànẹ́bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin léèrè náà ní kẹ nífẹ̀ẹ́ àwọn ọmọlẹ́kùn. ilà àjírà ilà ẹlẹ́mọ̀wá dáadáa ń fẹ́lẹ́ kúrò bá. obìnrin yìí pé abájá sí pa àgbà tànẹ́bí tó tọ́ àgbà kó jíṣẹ́ ọlọ́run ọba ni gbogbo àwọn tó wà nírọ̀ ha rẹ̀ la gbọ́dọ̀ nífẹ̀ẹ́. àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ wọ́n ṣe Islam á nífẹ̀ẹ́ wọn á bọ̀wọ̀ wọn á pọ́n wọlé àníbẹ̀nu àtẹ́lù wọn nínú àwọn mọ̀lẹ́bí anẹ́bí làwọn ìyàwó ẹ wà àwọn òní jẹ́ kan lára àwọn tó ń pè ní rọ́fílọ̀ àwọn ẹlẹ́sìn ṣááìtì tó ṣe yí pé inú àdì ọkàn tí wọn lọ wà tí ẹ bá fẹ́ di mùsùlùmí lọ́dọ̀ wọn yóò máa sọ pé òun jẹ́rìí wípé àìsà afsọ wọn mọ̀rọ̀ abákìrì ti náírì láàrín tó ń jẹ́ pé àwọn ará ìránì ni wọ́n dùn yán wọ́n tún yọ lọ́kà ni wọ́n bàjẹ́ sí ní ìlú orí amọ̀pọ̀ta ọlọ́run gbà òun ni Trump àti Netanyahu ṣùgbọ́n àwọn eléyìí náà ṣe mùsùlùmí gidi ni wọ́n wọ́n ṣe mùsùlùmí gidi gbólóhùn jẹ́rìí táwa mú wá káwọn máa mú wá àwọn bá fẹ́ sọ máa ṣe àṣíwájú ńlá ìlàhà ìlàlá àtàwà aṣíwájú àlìyà wàlíyùlá wà aṣíwájú annalmahdiya hujjatullah lọ fa ogun wẹ́rẹ̀ wẹ́rẹ̀ rẹ̀ a ní máa dí wọn ó yàtọ̀ sí yìí a lẹ yọrọ lọ sẹ́ká tó fàwọ̀ bá díẹ̀ mùsùlùmí gidi ni àwọn ará Iran ẹ̀ látòrí aláṣẹ wọn àwọn tí wọ́n fi gba gbogbo ọ̀rọ̀ jẹ́ náà ni àkídà rọ́fì kọ̀ọ̀kan gbé láti àwọn ní kó dijọ́ káyókáyó kí wọ́n mú ìdà kí wọ́n fi yára wọn máa mú dà tó mú sómsó ẹ máa fi sára rẹ̀ báyìí wọn àti padà rẹ̀ báyìí ìyẹn kí ló dé yọ́ra àwọn sọ́fà òṣèlú òkú tó ti pẹ́yìn náà lẹ́pa lẹ́yìn náà lẹ́sọ pé fẹ́ràn lọ́wọ́ níjó ní ibi ọmọ àbọ̀ dípò bàbá rẹ̀ ó sì di ẹwà apáta ẹwà bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ẹwà ọ tí kìí ṣe tí a sọ̀nù bọ́dà lọ́jọ́ fún òṣèlú èyí sì yá kan náà bàbá kan náà ló bí wọn kó lọ bọ́ sí wá ṣe rí sínú ẹ̀ kí ò ṣe ó ti jẹ́ kásánù ti wà nínú àwọn ìmọ̀ àwọn ọmọ méjìlá ó ti jẹ́ bí ò sí bẹ́ẹ̀ ó ti jẹ́ káwọn ọmọ ọmọ Hassan ò sí sí mẹ́ ó dà lọ́sàjẹ̀ ìyá kan náà bákan ló bímọ tẹ́lẹ̀ fi ní pé àkídà àwọn ẹni àkídà jakujaku ìjọ máa ń zàlọ lọ́ọ̀rù ní àná sùntọ̀. ìyẹ̀tẹ̀dẹ̀ òun náà ilẹ̀ sọ̀nà ẹ̀ ká fẹ́ràn àwọn wá lọ mú apá kan náà ara alẹ́ ànábì wọ́n mú Fátímà wọ́n ti alẹ́ àṣìlá wọ́n mú Khadija alẹ́ àṣìlá wọ́n mú Hussein níbo wá làwọn ọmọ yòókù Fátímà àpálẹ̀ sọ fún tó bí ojú méjì lọ. Fátímà àti Hussein àwọn kan súnmọ́ra wọn ni wọ́n sì mọ́ra kan náà ní mbẹ láàrin tẹ̀mọ́tàbúrò. Fátímà wọ́n fi àlùfáà báyìí nínú ìnìkàsí táwọn obìnrin máa ń tẹ ẹ̀jẹ̀ tí máa ń tà lẹ́yìn ìbímọ fún fọ́tí dẹ̀sí yẹn ìjẹ̀yẹ dá báyìí ọgbọ́ ẹ̀sán báyìí ó lóyún òṣèlú òun làwọn èèyàn máa ń pè wọ́n léjì rẹ̀ wọ́n èèyàn ṣèbejì ìmọ̀ra ewúro kan ní bẹ láàrin hasan àti hussein rọbì ọlọ́ọ̀fà àìsùnmọ̀ ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n àkọọ́lẹ̀ sọ pé ó sì tún lọ́mọbìnrin míì náà gbogbo wa ni gbogbo àwọn yẹn wà tẹ̀ ẹ̀já máa bàjálà àwọn kákàrà máa wọn gbogbo ohun tó bá ti sára tí ànẹ́bì tó ti dàfà ẹni ọlọ́run ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni yìí ni wọ́n ìbéèrè tá ànẹ́bì béèrè lọ́wọ́ wa yóò lóun ò ní ìdí owó ọ̀yà ṣùgbọ́n ká ní ìta àwọn fámìlì ọ̀hún àti gbàfà ìdílé tí ọba ti gbàfà òun ti tọ́ ìdúró àbútọ́lẹ̀ bó ṣe sun sí olówó iyebíye fàmẹ́bì tó àìgbá ìsìláàmù lọ́bọ̀rọ̀ ti ẹ̀jẹ̀ kódà níbi sọ̀lá àṣálá sọ pé tí ì bá sọ òun ìsàlẹ̀ náà ni ọ̀bá wa sùn wọn fi sí báyìí náà ti lọ́wọ́ àdá òkè ní ẹran omi ọmọ àdúgbò kékeré yá bàbá kí ló kè lórí àárín iná iná ni iná jẹ ẹ o bóòrùn ṣe jì sí wa láti bàtà rẹ bẹ̀rẹ̀ à ń sì fíìlì a èyí tí ń bọ̀ lọ́hùn yẹn sókè wá sí jánárì ní ọlọ́run bọ́ sí báyìí tí gbogbo ó mú yẹ́yẹ́yẹ́ báyìí náà pẹ̀lú ohun tó ju wárí lọ́dún. àwọn sáádà tí nẹ́bí ẹni ọlọ́run gbogbo wọn ẹ̀tara alẹ́ àtàwọn tó ìtara lé ẹni ọba kórìíra àwọn ará alẹ́ nẹ́bí àwọn náà ń pè ní ìrìnà ṣùgbọ́n ẹni ọba hèjì àwọn sáádà ìwọ̀n àwọn náà ń pè ní àbúrò ọ̀fìdọ̀ lẹ́ẹ̀kan náà á nífẹ̀ẹ́ àwọn aráàlú ànẹ́bì tó gbà fún lẹ́ẹ̀kan náà á tún nífẹ̀ẹ́ àwọn tó ń sá aráàlú ànẹ́bì tó wọ́n gbà fún bí abákẹ́rẹ́ àti ọ̀nà àti Osman gbogbo wọn yóò kí n ṣe fámílì ànẹ́bì wọ́n tó gbà fún gbogbo wọn pátá la gbọ́dọ̀ gbà sí wọn. tó nípa bẹ́ẹ̀ tó sá ànẹ́bì ń bi wá nìyẹn pé Ọlọ́run ní mo pé mi bí ní nǹkankan mi ní ìtàmúwọ́ àyàwá. ìlàlọ́mọ wá dàda ń fẹ́ kó o bá. ẹ àyàfi ẹ ara alẹ́ ni mo ń bí ìgbìlá ìbúná àbájọ ọdí ọlọ́wọ́ ánìhùmá. wọ́n nígbà tó ti fi ọlọ́run ọba dé Màdínà. àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀tọ́ kan wà lọ́rùn rẹ̀ bùkátà wà lọ́rùn ẹ̀ ìṣẹ̀sígbà láyé arísìkì àwọn àǹsọ́rù wá sọ báyìí pé ọkùnrin yìí ọlọ́run ti fi yín mọ̀nà pẹ̀lú rẹ̀ ọmọ àǹtí yín ni àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ àwọn ẹ̀tọ́ ló wà lọ́rùn òjìṣẹ́ ọlọ́run kò dẹ́ níta láàyè kan ẹ kójọ nínú àwọn dúkìá yín tí ó lè ní yín lára ẹ lọ kó fún láti fi ṣàtìlẹ́yìn rẹ̀ lórí àwọn ìṣòro tó níyì wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n á lọ bá nẹ́bí wọn nílò òjìṣẹ́ ọlọ́run ìgbóná ó ti náà ọmọ àti wa ní ọlọ́run sì ti fọ̀nà mọ̀ wá látọwọ́ rẹ àwọn ojúṣe lọ́wọ́ wà bùkátà ló débà òye òsì lówó lọ́wọ́ àwọn adìpé ká kówó fún ọ owó yẹn la kó wá yìí o lè ló bùkátà yìí ìṣẹ́lọ́wọ́ àdìrọ́ ọlọ́run wa sáyà kalẹ̀ pé kúlá ẹ̀sẹ̀ lòkòó قل لا أسألكم عليه أجرا إلا المودة بالقربى Ọmọ wọn wípé èmi ò bí ní owó làádà kan owó ọ̀yà kan àyàfi fẹ́ nípa fámílì ẹ̀fẹ́ràn fámílì mi. Àwọn àkọ̀dáadá. Wọ́n máa yá pẹ̀lú fún ẹsẹ̀ nẹ́ta ẹ̀mẹ́sí nílẹ̀ òfin ìyá oṣù mẹ́. Àwọn àkọ̀dáadá ní àwọn ẹlẹ́bọ kójọ láàyè kan. Wọ́n kan wá ń sọ fúnra wọn ẹ̀rí Mùhàmmad ní màá bí wá léèrè rè kí ká mówó ọ̀yà wá ni pẹ̀lú ohun tó fẹ́ máa sọ fún wa yẹn owó ọ̀yà ní béèrè lọ́wọ́ wa wọ́n lọ́wọ́ wa sáyà kalẹ̀ pé owó ọ̀yà gbégbé ńlá ànábì òbí lówó ọ̀yà ẹgbẹ́ àti gbàṣẹ ẹ̀ láwọn tí wọ́n gbà fà láàrin ọlọ́run wá ní ọmọ yẹ kó tọ́rí fún hasánẹ̀ta nàbí lahun fi ha hùsùnà. ọmọ yẹ tọ́rí fún hasánẹ̀ta nàbí lahun fi ha hùsùnà. ẹni tó bá ajá sí kó ṣe dáadáa ń tiẹ̀. ọlọ́run lá fún lábì pèlè ẹ̀sìn dáadáa. Iná lọ àgọ̀ fòrò ṣàkóòrò. Ọlọ́run ọba yẹn gọ̀ fòrò ni. Aláforíjì mi tí ó forí ẹ̀sìn jìyàn ṣàkúrò ní ọlọ́run a máa dúpẹ́ díẹ̀ ní ẹ̀sìn nínú ìtẹ̀lé tọ́lọ́run a wá di ìpìlẹ̀ ẹ̀sẹ̀ fún yẹn lórí ẹ̀ àmì ẹ̀kọ́ ló náà tààrọ aláàláyé kẹsìlá àìyẹ́ṣà ìlà ọ̀yá ti mọ̀ọ́lá kọlùbí ọ̀yọ́mbó lọ́run bá pè ọ̀yọ́ بذات الصدور أو يقولون افتروا على الله كذبا فإن يشاء الله يهتم على قلبك ويبغى الله الباطل ويؤيك الحق بكلماته Innahu alihimum bishati sudur. Ọlọ́run ni a mú yà kúlò nàftara aláláhì kẹsìbà. A mú yà kúlò nàftara aláláhì kẹsìbà. A ní wọ́n sọ jáde lẹ́nu wọn wípà nẹ́bì sallallahu alaihi wa sallam. Ọdádà pààrọ̀ mọ́lọ́run بالنسبة للقرآن إلى الله تعالى من يشاء الله يختم على قلبك Ọlọ́run ọbọ́ sì yóò jẹ́ ọkàn rẹ pa ìyẹn ní wípé. Lọ́bìnrin aláàzáhìm. Ẹ Ọlọ́run ní kí ọkàn rẹ yóò kọkàn rẹ ró pẹ̀lú pé lè ṣe sùúrù lórí gbólóhùn tí wọ́n fi ń ṣe sùkámọ́rí ànẹ́bí tó lọ́lọ́ ìbàjẹ́ tí wọ́n wá ń sọ ní parẹ́ ọlọ́run sì parẹ́ wẹ̀yẹ̀ ìpòlẹ̀ akọrí kẹlẹ̀mọ́ ti ọlọ́run wá fi òtítọ́ rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ kalẹ̀ fánẹ́bí rẹ̀ iná wà ní ìmọ̀ ìdáàdì sọ́dọ̀ alámọ̀tán ni ìzáàtì sòdó rèdè máa bí kò ló pẹ̀lú ohun tí ń bẹ nínú ọkàn ọlọ́run tá a pè lálámọ̀tán yìí wàhùwà lẹ́rí yẹkúbà ló ta ọba tàà ní àyìnbá rẹ̀ wọ̀yá fò àníṣẹ́yẹ ààtì ويعلم ما يفعلون وهو الذي يقبل توبة عن عباده ويعفو عن سيئات ويعلم ما تفعلون اللهم كان صنع وهو الذي يقبل التوبة عن عباده هو الذي يقبل التوبة عن عباده من الظلم lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n bá ti ronúpìwàdà Wọ̀yáàbò ẹ̀ǹdẹ̀ yẹ́ ọlọ́pàá máa mójú kúrò níbi àyíká lórí ẹ̀. Wọ́yá lẹ́mọ̀ ẹ̀fọ́ alóhùn. Ọlọ́run ti máa ń táwọn èèyàn tí wọ́n lè di ẹsẹ̀ rẹ̀. Wọ́n lọ́rọ̀ ọlọ́run ọba Sùhánà tó ní wọ̀yáàbò ẹ̀ǹdẹ̀ yẹ́ àti àfáà tí wọ́n mú wá nígbà ẹ̀wú ní tí àyà yẹn ń sọ nípa ọlọ́run ọgbà táwọ́bà nígbà tẹ́rú bá ti ṣe tútú bá. ọ̀nà míì tún bẹ láyà yìí ń tọ́ka sí wípé àṣẹ́ṣẹ́ ìran méjì ni alẹ́ṣẹ̀ ní ńlá òun ló ń gbé ní kàbáyọ̀ láti lẹ́ṣẹ̀ kéékèèké òun ní jẹ́ sọ́gáyọ̀ ẹ̀rí àlùkàbáyọ̀ ẹ̀ṣẹ̀ ní ńlá làbúdà fi hàmìnà táwọ́bà ti dandan ni kéèyàn ronú tó wàdà lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ ní ńlá iṣẹ́ dáadáa ò lè parẹ́ wọ́n lòun láyà yẹn sọ pé wàhùwà lẹ́dí ẹkọ́bá ló ta ọba tá. wàhùwà lẹ́dí ẹkọ́bá ló ta ọba tá ní àyíbáàdì ìyẹn. tó bá tẹ̀sẹ̀ ní ńlá wàá sí wọ́n bẹ̀ ni ọmọ arónú sí wàdà lórí ẹni. wọ́n yà á bò wá ǹzẹ́ yìí ha tí wọ́n yà lọ. ọbẹ̀ báyà yìí ó méjèèjì wà á síwọ́ bó o ṣe mọ́ ọlọ́run dẹ̀sìn máa forí jẹ́ ẹgbẹ́ yẹn tùmọ̀ wọ́n yá fáánù ṣe yẹ áàtì láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bí ìkọsẹ̀ kẹnu àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọba adẹ́dá pé ní làmọ́mú níbò mí alẹ́dínà ìtẹnibónà kàbá ìrọ̀lẹ́ àwọn tí wọ́n jìnnà sí ẹ̀ṣẹ̀ ńlá àti ìbàjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Iná rọ̀bọ̀ tàwá sí ọ̀run lè máa gùn fẹ́ra. Iná rọ̀bọ̀ tàwá sí ọ̀run lè máa gùn fẹ́ra. Gẹ́gẹ́ ẹlẹ́dà rẹ̀, ó tóbi láforíjì. Obìnrin yìí pé tọ́ba ti jẹ́ tẹ̀ kéékèèké, ọlọ́wọ́ akájú kó bẹ̀. Ṣùgbọ́n ẹsẹ̀ ní ńlá, àbá, ó ti tọ́gbà ni. ويعفو عن السيئات ويعفو عن السيئات ويعلم ما تفعلون Ọlọ́run máa ń kójú kò níbi àwọn pẹ́pẹ̀pẹ́ ìdá pẹ̀lú kí ẹ jìnà sẹ́sẹ́ ńlá. Ọlọ́ba Adẹ́dà sọ pé ìntàjẹ̀ tání bú tàbá yọ́rọ̀ máa sọ ní àwọn àánú. Ọ̀tàntí ọ̀hánkún sẹ́yẹ áàtìkùn. Ọ̀nà tẹ̀fẹ́ lòkun mọ́dẹ́kálá. Kẹ̀ríma. Ìjẹjìtẹ́ni bò kẹ́dẹ̀ àbá ìrọ̀. Ìjẹjìtẹ́ni bò kẹ́bà ìrọ̀ mi rẹ̀. Mọ́tòní haúnà ánìhù. Mọ́tòdá haúnà ánìhù. Nùkàfẹ́rọ̀ àǹkùn. Yóò bá tẹ́rà àǹkùn tẹ̀yẹ àtìkùn. Wọ́n yóò dẹ̀ kẹ́lùkùn jẹ́ni. Wọ́n yóò dẹ̀ kẹ́lùkùn mọ́dé hàlà kẹ̀ríma. Bẹ́ẹ̀ bá ti jìnà sẹ́sẹ̀ ní ńlá Ìyẹn ni wípé a fa àwọn ẹ̀dá yín rẹ pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run, ọba ń sàlùwàlá. Àwọn ẹ̀ṣẹ̀ kéèkì ìṣẹ́ra lọ́wọ́ parẹ́, tó bá ń kírun, àwọn ẹ̀ṣẹ̀ kéèkì ìṣẹ́ra lọ́wọ́ parẹ́, tó bá ń gbàwẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ kéèkì ìṣẹ́ra lọ́wọ́ nínú jíjá lọ́run sọ̀lá alẹ́sọ́lá sọ pé máa ń tọ̀wá gbọ́ àṣánà ìwòdó à ẹni ọba sàlù àládáadáa kọ́ra ìjà ti pàtàkì ọ̀yá omi ń jata di yìí àṣìṣe rẹ̀ yóò sì máa jáde kó lára rẹ̀ àti akẹ́kọ̀ọ́ jami láti àzárí yìí yóò fi jáde kó níbi èékánná rẹ̀ tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba tá ń sọ yìí ọ̀yẹ̀sẹ̀ jíbúnlẹ́dì ní àmàlú wa ámìlú sọ́ọ̀lì àti ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضلهم ولكافرون لهم عذاب شديد قال يا الله سبحانه وتعالى يستجيب الذين آمنوا Tàjíbólẹ́dìnà mọ́. Ọlọ́run a máa jẹ́ pé àwọn onígbàgbọ́ òdodo. Wà á nílò sọ̀lẹ́ fẹ́ẹ́ tó ti sí dáadáa. Tàjíbò hún ilá mọ́ ẹ̀sẹ̀ lóòrùn. Ewu tí wọ́n bá ń bi ọlọ́run ọlọ́run tó dá wọn lóhùn. Mọ̀ ẹ̀sẹ̀ gbọ́ mi ń fọ̀dẹ̀lẹ̀. Ọlọ́run tún wá lé wọn sí nínú ọlá rẹ̀, àpọ́nlé rẹ̀, ẹ̀san rẹ̀. Wẹ́lí kẹ́ ẹ fèrò onára wọn máa dára fún ṣẹ́yí ìdùn. Ẹ wá ara wọn aláìní gbàgbọ́. Ìyà eléyìí tó le koko ọlọ́run bó fi jẹ wọ́n lọ́wọ́ bá sátọ́ lọ́rùn rízùkúlẹ̀ ìbáàdì yìí làbàbà ó fi lọ́rùn ọ̀làkín yónàzílù bí kọ́dàrí máa yẹ sáà innahu bí ìbáàdì yìí خبير بصير ولو بجت الله رزق العباد لبكوا في العالمين ولكن ينزل بقدر من يشاء إنه بعباده خبير بصير الله ولو بسط الله رزق لعباده ولو بسط الله رزق لعباده جميعا gbogbo ẹ̀dá rẹ̀ yányá làbájá o jẹ̀mí o máa ìtọ́jà ọbẹ̀là àrùdì gbogbo wọ́n dẹ̀sì máa kọjá àlà lórílẹ̀ walakin yunazzilu biqadari ma yasha àmọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó kàn sọ àrísì kíyàn ẹlẹ́ ló ń e. di wọn ohun tó bá fẹ́ sọ kalẹ̀ ní e. iná obìnrin bá dé bí irú ń bọ́ sí. ọlọ́run tó ń di wọn ohun tó bá fẹ́ sọ kalẹ̀ ẹni tí ó tẹ́lẹ̀ fún ẹni tí ó di wọn rẹ̀ fún ọlọ́run aláàbìkan ni tó sì tán wọ́n lẹ́sẹ̀ẹ́sẹ́ wọn wọ́n láyà yìí sí kalẹ̀ nípa àwọn ẹnìkan tí wọ́n ń pè ní áńlọ̀ súpà tó ipa àwọn ènìyàn wọ́n rẹ̀ kàn sá àtàdúníà wà lọ́tínà wọ́n rẹ̀ kàn tó táwọn náà bá rí gbà ayé àtàrí sì fi àtọ̀rọ̀ ọ̀pá òbó ni arat ọ̀sọ̀ báyìí ó ní fí náà nẹ́zẹ̀rẹ̀ ti há fi àyà yìí àwa ni ọlọ́run sọ kalẹ̀ nítorí wa. nítorí bá wo dúkìá táwọn pọ̀ẹ́sọ̀ ní àtàwọn nàìjíríà àwa náà wà ń rẹ̀ kan sí káà náà tẹ̀ lówó túlù bí wọn. ọlọ́run wá sọ ayé àyè kalẹ̀ fẹ́ àtọ́wá ètò ògùn yẹn ọlọ́run kó lé lọ́wọ́ ni. àwọn èèyàn bá sì kọjá àlà lórílẹ̀ ṣùgbọ́n náà ọba kan fún yẹn bá sì tẹ́ ẹni ọba fẹ́ yóò fún níwọ̀n ìjọba fún yẹn. ó lè lọ́pọ̀ ń pa gbogbo àwọn ẹ̀dá rẹ̀. Abu Osman ló Abdul wọ́n ní Abu Ali al-Faqih àwọn náà mú ọ̀rọ̀ yíwá wọ́n yáyà yìí sọ̀kalẹ̀ nípa Sọ́hábì Súfà. Àwọn ẹni tí wọ́n máa ń wà ní mọ́sálásí bí ibi tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ sáfù yányá. Àwọn oníṣúfí wọ́n níbi tí wọ́n ti ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n ti mú wọn tí wọ́n lè fi wọ́n tó sì kí kódà kò sínú àwọn ọmọ kéwu wọn nínú súnfì èyí tó ń bá sí àwọn tó lọ fi súnfì tì nínú àwọn sẹlẹ àwọn ènìyàn ni àwọn ọmọ orúkọ tó ń ṣe ilẹ̀ wòye wọn zúdù làwọn ènìyàn ń ṣe òun làwọn èèyàn fi máa ń sin ọ̀rọ̀ ẹlẹ́mọ̀ bùnú kéèmíà ni wọ́n fi máa ń sin lọ́yé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àwọn súnfì sí ẹ̀sẹ̀ àwọn kan bẹ tí wọ́n gbáwájú àwọn kan bẹ tí wọ́n ṣe wọ̀n tí wọ́n ṣe àwọn kan bẹ tí wọ́n ṣe àṣejù ẹ̀rí nítorí pé wọ́n táwọn mọ̀ láwọn mọ̀tàsọ̀wé fún ìgbà yẹn kì ṣe irú àwọn tìsìn ní àwọn onízúdù tí wọ́n kó dùn bàtà ìbátà tó ti sọ pọ́tọ̀ súnà náà ní o àwọn ní gbogbo lóṣù mọ̀tàsọ̀wé fún yẹn gbajúmọ̀ kan máa ń wí láwọn àsìkò àlìmọ́ mi tẹ́ mi àrọ̀ tó nípa bẹ́ẹ̀ àwọn ẹni àbẹ́nìkan fẹ́ gún wọn ní nǹkan báwọn ilé yẹn ti máa ń lò gbèsè ayé ni àwọn ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn kàkí mọ́sálásí wọn ti máa gbèsè ayé wọn lọ nìyẹn. àwọn ènìyàn wà ń rẹ kẹgbẹ́ káwọn náà tẹ̀ lówó túùbù bí àwọn bá ní kọ́lẹ́sọ̀ àti bá nàbí ọlọ́wà ni rẹ̀ wọ́n bá kó gbogbo ẹ̀dá àwọn kàkàlà èmi kẹ́ ti sọ́rí àwọn ọmọ mi àwọn àfáà yìí náà tí àwọn ti sáré dábí lóhùn sí àwòsáàzì ìlú wọn dàrú ẹ ṣàlàyé bí ó ṣe dàrú lájọ bàbá yìí kọ́ ní olórí kò ní sọ́dọ̀ àti ọkàn ilé ọ̀rẹ́ ìsí ọkàn ilé rẹ̀ nìhun náà níjà lórí one one thousand ní tani ọ̀rẹ́ sọ ọ̀gá ọlọ́ọ̀ sọ́ọ̀bù télọ̀ ni ọ̀rẹ́ nǹkan kan mọ́ nìyẹn kọ̀ọ̀sẹ́ ní tí ó ń ṣèlú ẹ̀rí àwọn ní àwọn ọlẹ̀ wá yé mi níbi tẹ́bí wò pé kọ́bù jọ́lọ̀ ní kọ̀ọ̀kan fẹ́ ní kọ̀ọ̀kan wọ́n máa gbé lọlé ẹni pé dára àdẹ̀ wá kí ó dìkẹ̀ ìgbé àwọn èèyàn kọjá là lórílẹ̀. làbàtà òbẹ̀rà rb. ẹ abọ́lá ń fẹ́ mu wá déédéé. wọ́n láti onẹ́sẹ̀l kọ́dẹ̀rì máa ń yẹsẹ̀. wọ́n máa ní ìbá. iná obìnrin bá di. lórí jágbé tó jówó nàìjíríà ọ yẹpẹrẹ jù òun ni pé wọ́n tẹ̀ jáde ti pọ̀ jù. ó ti pọ̀ jù ẹlòmí ó tún kó sábẹ́ ẹ̀tẹ́ tó dà bẹ́ láàrin àwọn ẹlòmí àwọn ìlítírètì kó sábẹ́ rọ́ọ̀dù yọ jẹrà mọ́ bẹ́ẹ̀ báyìí la ilaha illallah ẹwà ìmọ̀kan burúkú ọ̀nà kò sì jẹ́ni tẹ́ ọ̀nà ọ̀nà owó pọ̀ náà nì báyìí pé ibi tó wọ́n ní sùdá báyìí wọ́n bá já méjì tọ́bí sí débi pé tẹ́ ìlàjì lè owó yẹn sáàdì ọba múdébẹ̀ wọn gbà lọ́wọ́ ní Sudan tó nípa bẹ́ẹ̀ ọlọ́run sọ lójú ọwọ́ máa ní ọlọ́run kẹ́ ń sáré sí ẹ̀ kalẹ̀ ní ọba wọn bá ní èdè láwùjọ lójú ọmọ ní lójú ọmọ àgbà rẹ̀ nítorí pé ọlọ́run ọba lè sàbí irú ni òbí ìgbà rẹ̀ afúnni ní ìrònú rẹ̀ ni kò sí aláàrin tẹ̀sìn ọ̀wọ̀lẹ̀bí yonazilo lọ́rọ̀ ìta mi bá di máa kọ́nà tó وهو الولي الحميد وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينزل رحمته وهو الولي الحميد اللهم تعالوا وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا mo ní máa ń sọ òjò kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yá sọ̀rọ̀ rà mẹ́ta ooo. àwọn náà ti fẹ́ já kan báyìí ọlọ́run kó máa rọ̀ ọ́ hmm. òun là á fi máa ń bẹ lọ́run pé Allahumma àgbẹ̀sìnà ní máa ń sọ òjò kalẹ̀ nígbà táwọn yẹn ti kí ni yóò sì rọ̀ báyìí àwọn náà fẹ́ lè máa wí bẹ́ẹ̀ o ọlọ́gbà pọ̀lọ̀ jù fún wa o wọ́n hmm. fi wá sí náà jẹ́ ọjà kan o. ọ̀yán ń sọ̀rọ̀ rahmata òun ìyẹn ni pé yóò tẹ òjò yẹn lẹ̀ lórílẹ̀ orin yẹn wá kárí gbogbo ẹ̀dá. wẹ́ẹ̀rọ wẹ̀rẹ̀ wá ní ìyó rẹ̀ hàmì ọlọ́wọ́ ọba ya àlùwà lè yí òní. ọba ti ń ṣe dáadáa fáwọn nígbàgbọ́ òdodo ni. alhamidu ni ọba tá a máa ń yìn ní lọ́dọ̀ àwọn nígbàgbọ́ òdodo àjọba ìgbọ́ya ádùúgbò rẹ̀ tàbí